خير في الدنيا وفي الآخرة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله دجدج oríṣiríṣi nǹkan iná ló ń ṣẹlẹ̀ sí ọmọ èèyàn nínú ìgbésí هو ọ̀tọ̀ọ̀tọ̀ gbésẹ̀ ثم máa ó ṣeé ṣe kọjá ike ìṣesí èyí téèyàn fẹ́ kúrò nínú ọ̀kan bọ́ sínú rẹ̀ àbí ìgbésẹ̀ téèyàn fẹ́ gbé ìgbésẹ̀ kan bọ́ sínú rẹ̀ ó ṣeé ṣe kó orí ọwọ́ ń bẹ̀ ó sì ṣeé ṣe kọ́ máa ṣe orí inú ẹ̀ nígbà tó ṣe pé àwọn ọ̀nà ọlọ́run ọba nìkan ló mà wọ́n bẹ nínú àwọn èèyàn ẹni tó máa wá ìmọ̀ láti sí ìlànà anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí à ń lọlé oníyàwó bí à àti lọ láti lè bá àlọ́ ṣe láti ṣe ìwádìí gbé ìṣesí kó sínú báwo ló ti ṣe dá sí àti báwo làbúrú ti ṣe ń bẹ nínú eléyìí nǹkan kan kò sí fojú kò dá nínú gbèsè ayé ọmọ èèyàn pàápàá lápá àbídá wà yí báyìí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá fẹ́ ṣe à ń lọlé olóògùn à ń lọlé oníyàwó à ń lọlé babaláwo òun náà ni wọ́n máa fi yanjú ẹ̀ nítorí pé àwọn gbàgbọ́ pípé àwọn àwọn máa ń wọ́n sì rí nǹkan àìrí àwọn máa bó ti yẹ káwọn tó wọ́n sì máa bó ti yẹ káwọn gbé ọjà àwọn babaláwo kú náà ló sì mú kí ọjà àwọn oníyàwó kan máa kún fọfọfọ nígbà tó ṣe pé àwọn èèyàn máa ìgbé wa afọ́jú náà láfọ́jú ni ló fi ọwọ́ ló fi lé lọ́wọ́ kọ́ máa fa àrùn tó níbo láfọ́jú ọ̀bá wa fàfọ́jú ẹgbẹ́ rẹ lọ yàtọ̀ sí kí àwọn méjèèjì ọjọ́ já sí kòtò eléyìí ló fa lófin ṣẹ̀ríà ni ló ṣe mú dáńpé ní al wa al-istikhara ni talabul khiyara ká wípé ẹ bá ní sẹ̀sà ìtọrọ bá ní sẹ̀sà ìní wọn ń pè ní al-istikhara nínú òfin ṣẹ̀ríà wọn ni al-istikharatu talabu khayril amrayni liman ihtaja ila ahadihima òun náà ní pé káwá ìmọ̀ nípa èwo ló lóore jù nínú nǹkan méjì èwo ló lóore jù nínú ṣíṣe àbá ìṣe lọ àbá kúrò àbá wọlé àbá gbà àbáyé gbà èwo ló lóore jù nínú ṣíṣe àtàìṣe fẹ́ni tí ń bùkátà láti ṣe àbí kọ́ máa ṣe eléyìí ni wọ́n ń pè ní al nínú ṣẹ̀ríà Islam tọ́wọ́ alẹ́ ni tí ọba ní sẹ́sà tí ọba ní sẹ́sẹ̀ tó dáa kálíbà ṣe tí ó sì fẹ́ tí ọ̀dà àmàwá kálíbà pàtì tọ́lẹ́ ni tó lè ṣe kò sí àyàfi Allah Rabbul Alamin ọlọ́run ọba yìí lọ́ba rí núròde ọba tó nímọ̀ nípa kókó àti gbangba ọba tí nǹkan kan pamọ́ sí nínú ìṣesí ẹ̀dá èyí tó ti ṣe àti tó ń ṣe lọ́wọ́ àti èyí tí ó ṣe títí tí ó fi fi láyé sílẹ̀ kọ́dà èyí tí ò ní ṣe tí ọba ṣe báwo ni ó ṣe rí tó bá jẹ́ kó lọ dáwọ́lé ọba ṣe ọlọ́run ọba ti mà á eléyìí ló fara nábì sallallahu alaihi wa ni wọ́n ti ṣe lófin fún wa salatul táǹtì ń wò yí pé bóyá tí ọba sọ̀rọ̀ ń bẹ alẹ́ fi títí rẹ̀ sílẹ̀ sọ̀láàtù yìí rákà méjì péré náà ni tọ́yàtọ̀ sí sọ̀láàtù tí ọlọ́run ọba ṣe lọ́rùn àyà lórí wa ní gbogbo àkókò tá a bá rí kọ́rọ̀ wa lọ́rùn láti ṣe bẹ́ẹ̀ iná àlẹ́ alẹ́ ṣe ó lè jẹ́ òru ó sì lè jẹ́ ọ̀sán èèyàn ké nínú sọ̀láàtù yìí lẹ́yìn suratul Fatiha gbogbo ńlọ́bà bá ti àfi ẹ̀yìn fún ọlọ́wọ́n bá wa bí ká máa ṣe subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar abilá ilaha illallah wàhdahu la sharika lah lahul mulk walahul hamd وهو على كل شيء قدير أبي سبحان الله وبحمده سبحان الله وبحمده آفيا يكون رمى بابا لقو لقو lẹ́yìn rẹ̀ àti àsàlátù bá nàbí wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn rẹ̀ láwa àti àdúrà eléyìí tí alimami bukhari tí wọ́n gbé jáde nínú síra wọn láti ọ̀dọ̀ jábìrì ibn abdillah radiyallahu anhuma eléyìí tí àlàyé rẹ̀ ń bọ̀. ọ pàtàkì ìgbẹ́ nígbà tí mùsùlùmí tó bá gbèrò láti fẹ́ istikhara kórè ìfẹ́rù àdúrà bó ti tó wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam iná ló ń ṣe àti pé bó ti ṣe wá iná ló ń náà gbé wá òun ò yí padà òun ò gbé gbólóhùn kan fún mi òun ò sì gbé kan síwájú kàkà sẹ́yìn òun ò fi ọpọlọ òun bọnú ẹ̀ àbí kó òun tẹ̀ yìí pé èyí tá ànábì sallallahu alaihi wasallam wá kọ̀dà tó omi ìlò الإمام أبو عبد الله محمد بن محمد بن الحاج رحمه الله تعالى وعني أنا لجل اليوم kékeré yẹn ṣọ́ra nínú tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa ń ṣe lónìí nínú àwọn tó ṣe pé kò sí ìmọ̀ fún wa àbí àwọn tó ṣe jẹ́ kí wọ́n ní mà ṣùgbọ́n wọn ò ní ìmọ̀ nípa kí ni ọgbọ́n tó dópin eléyìí ti ń bẹ nínú ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam kí ni àwọn òye eléyìí tí ò ní aláfiwé tí ò láfijọ́ ti ń bẹ nínú àwọn gbólóhùn ilé ìdáná bíi sọlọ lọ́wọ́ àṣẹlẹ̀ tó ń lò táwọn gbólóhùn tó ti fún wọn kúrú níye tí wọ́n pọ̀ jọjọ ní ìtumọ̀ tí wọ́n kó sínú. torí pé apá kan nínú àwọn èèyàn wọn á máa lọ tẹ̀sà fúnra ara wọn àdúrà ìsàkárà mi tó yàtọ̀ sí ìdáná bíi sọlọ lọ́wọ́ àṣẹlẹ̀ tó fi kọ́ wa a sì mọ̀ yín pé ẹni tó bá ti bẹ́ẹ̀ bí ìgbà tó ti fún nǹkan tó ń fọwọ́ ara tiẹ̀ kọ́kọ́ lọ́hún ó ti fún lọ́lá Muhammad sallallahu alaihi wa alihi wasallam dọ́tà lẹ́sà fún wa anábì tó ṣe pé ìkẹ́ tó ní lórí wa ọkọjá báwa ti ṣe lè sàánú ara wa anábì tó ṣe wípé ìtutù ojú tí ń bẹ fún lórí àwọn àjọ rẹ̀ ọkọjá bí yẹn ti lè ní tutù ojú lórí ara rẹ̀ kọ́dọ̀ ọkọjá bí bàbá rẹ̀ àti màmá rẹ̀ ti ti lè sàánú rẹ̀ anábì sallallahu alaihi wasallam tọ́nà wọn bá fi mà kí lè yìí tí ó wúlò fún wa tó ti tọ́ka wa síbẹ̀ anábì sallallahu alaihi wasallam tó fi wá mọ̀nà lọ sí ìdíntò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi wá mánà lọ sí di ibi tí ọlà ń bẹ fún wa tó fi wá mánà lọ sí di ibi tó rí ilé ń bẹ fún wa salawatullahi wa salamuhu alayhi báwo ló ti ti wá sọ yìí pé òun dáná bí sallallahu alaihi wasallam fi mà wá kọjá tó èyí tó kọ́ wa kò wúlò tó ọ̀hà ni ọ̀kan bẹ tó ti pé ìwà àtàwọn arú rẹ nínú àwọn tẹ̀jọ́ yìí lódò istikhara sẹ́yìn mú wa ilẹ̀ yẹn máa lò a'udhu billahi minash shaitanir rajim. al-imam ni kọ́dà apá kan nínú àwọn èèyàn wọ́n wà tó ti pọ́n máa ń ṣe istikhara eléyìí tó wà látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam wọ́n wà dúró lẹ́yìn ìgbà tí wọ́n bá parí istikhara yìí wọ́n lò nígbà tí wọ́n bá rí nǹkan kan ó nígbà tí wọ́n bá rí nǹkan kan lójú oorun báwọn ọlálàárí ṣéṣe ni àbí mẹ́ṣe ńlọrọ̀ yọjà sí igbódìgbà náà làwọn tó tẹ̀síwájú àbí káwọn tó fà sẹ́yìn táwọn ọba tẹ́ ní kankan lójú àlà tí ń sọ fáwọn káwọn ṣe àbí títí ń sọ fáwọn káwọn má ṣe àwọn ọmọ dáwọn fẹ́ ṣe torí ajẹ́ pé istikhara dáwọn ṣe kò sí ìsànfàní nù alimami ni eléyìí o ọjà wọn kankan nítorí pé anabi muhammed sallallahu alayhi wa sallam tọkọ wa ní istikhara níṣẹ́ ló kọ́ aláṣẹ pẹ̀lú ká ṣe istikhara wípé ká máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó bá ní tẹ̀sà èyí tó lóore jù nínú ṣíṣe àbá ìṣe ó sì tún kọ́ wa al-istishara wípé ká máa gba ìmọ̀ràn kọ̀sọ́ fún wa wípé tọba wa lálà ìgbà náà ni kò tó ṣe tọba lálà àjẹpẹ́ má ṣe àbí tọba lálà rí àbí fún abọ́ lálà rí òṣùbí tá nàbí sallallahu alaihi wasallam tó so eléyàn fún wa. eléyìí tó túmọ̀ sí pé púpọ̀ nínú àwọn èèyàn lẹ́yìn ìgbà tó máa ṣe istikhara wọn tán wọn máa retí kó nígbà táwọn bá lálà eléyìí takò lànà nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí wọn lọ la kí ni àgbéga eléyìí ti ń bẹ fún salatul istikhara tó bá yẹ tó bá tiẹ̀ mọ́ lórí pé ẹnikẹ́ni tó ti salatul istikhara tó ti ti àdúrà istikhara tó bá mọ́ lórí kó tẹ̀lé lánàá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dà súnà rẹ̀ sí eléyìí ó tó lájùlọ. ikú òtí ẹ̀ lọ́lé olóògùn. ọ̀lọ́lẹ̀ oníyàwó ọ̀lọ́lẹ̀ alágbèbá ọ̀lọ́lẹ̀ àlùfáà nítorí tó abẹ́ dáwọ́lé tọ́lọ́ ló ṣe ìlànà ànábì sallallahu alaihi wasallam ló eléyìí ti tó ládùlọ ó sì ti tó lọ́la ńlá àbí mélòó nínú àwọn èèyàn ìlú nígbàgbọ́ tí ọba wa ní tó tí ó di lọ wọn kéré nínú wa iná ló ṣe tí ó tún máa yín mú níbi ti máa níbi títí sàdúrà wọn ti ti máa yọ ọtẹ ìtútọ wọn ló tó wọn dà kárí bí ó ti tó subhanallah ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìmánì òsì lọ́kàn wọn bákan náà ẹ̀wọ̀n olú àlùbáríkà tí ọlọ́run ọba yóò fi sèyàn téèyàn bá ń wí gbólóhùn istikhara eléyìí tá nàbí sallallahu alaihi wasallam tó fi kọ́ wa nígbà tá a tọrọ bórí ara wa ní ìta àmàtúmá rẹ̀ àti ìta àmàtúmá rẹ̀ nínú tí àdúrà al kò sínú. torí ẹ̀ ǹjọ́ wa tó ibi tí yẹn bá ti ṣe istikhara kó sì sọ yìí kó ti tó bẹ́ẹ̀ náà rárá o àwọn olùmọ̀wá ni al-istikhara kò tó lò nìkan gẹ́gẹ́ bí al-istishara òun náà ti ṣe tó lò nìkan al-istikhara tí í ṣe kéèyàn tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ba ní tẹ̀sà láàrin ṣe àbí má ṣe láàrin tẹ̀síwájú àbí má tẹ̀síwájú àti ètí ń jẹ́ al-istishara eléyìí ti ṣe gbígbàmàrà gbígbà ìmọ̀ràn gbígbà ìmọ̀ràn lásán òtò tí istikhara ọba pẹ̀lú ẹ̀ al-istikhara tó òtò tí gbígbà ìmọ̀ràn ọba pẹ̀lú ẹ̀ eléyìí túmọ̀ sí wípé àsìkò tó ọba ti salatul istikhara tó sì ti àdúrà tó pẹ̀lú ẹ̀ tó ọtọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́bọ̀ ọ̀tẹ̀sà eléyìí tó lóore jù nínú tó ọbẹ̀ ṣe bọ́yá ṣíṣe ló lóore jù ní bọ́yá ìṣe ló ti dáa wàá tún wá máa fọ̀rọ̀ rẹ wẹ́lọ̀. Wa máa gba àmàràn lẹ́nu àwọn èèyàn àwọn ẹni tó bá rí wípé ọlọ́run ọba ó fún ọlọ́pọlọ tó pé òye tó ti dá mọ́ra ń bẹ lára wọn irú àwọn eléyẹn wàá tó fọ̀rọ̀ rẹ lọ̀ wọn wàá gbọ́ kí ni fi ní mara ọlọ́run ọba ó fi àwọn náà mànà látàrí istikhara tó ṣe láti sọ ìtọ́ba dáa fún ọ fún ní ètò dáa láti ṣe àfihàn torí ẹ ẹni tó bá fi al-istikhara tó fi kún al-istishara ìyẹn ni pé tó fi ìtọrọ pípọ́ náà wọ́n sẹ̀sẹ̀ tó dáa tó fi kún gbígbà ìmọ̀ràn eléyìí gangan gan òun ló ń tẹ̀lé súnà ní pàápàá títẹ̀lé apá nínú àwọn aṣíwájú wa rere wọn ni min haqqil aaqili an yudifa ila ra'yihi ara al-ulama. ويجمع إلى عقله عقول الحكماء فالرأي الفذ ربما زل والعقل الفر ربما ضل ونبه nínú ntọ́ yẹ kí onílàáká yóò ṣe ike kó fi òye olóye kó fi kún òye rẹ̀ pàápàá jùlọ òye àwọn onímímà lọ́ọ́ gba ìmọ̀ràn lẹ́nu ẹni tó ní mímà lórí ìgbésẹ̀ tó fẹ́ gbé lórí nǹkan tó fẹ́ ṣe gba ìmọ̀ràn lẹ́nu onímọ̀ kó fi kún tiẹ̀ tẹ́lẹ̀ náà wá sí ní nǹkan kan lórí ọ wá bá o sì lè mẹ́sì ní nǹkan kan lórí ọ lánú béèrè ṣùgbọ́n tó bá gba ìmọ̀ràn ẹni tó ní mímọ̀ ni kó lọ bá mo fẹ́ ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí kí lè rí sí i lágbájá tọrọ nǹkan mi kí lè ǹjẹ́ tí mo bá ṣe báyìí báyìí báyìí báyìí sọ̀wá dàbí báyìí màrà lẹ́nu àwọn onímímà nítorí téèyàn bá kùnà láti tọ ẹni tó ní mímà lọ́gbà màrà lẹ́nu ẹ̀ ó ṣeéṣe kí ìmọ̀ràn tí ọ̀dá dá fúnra ara rẹ yẹn ìgbésẹ̀ tó dágbé fúnra ara rẹ yẹn kọjá nǹkan àbámọ̀ fọ́ títí ayérayé tó fi kú ó sì lè jẹ́ nǹkan àbámọ̀ títí di ìgbà kan nínú àsìkò tó lọ́n kú fún ọ ikú sẹ́kù nínú ìgbésí ayé rẹ̀. kama ba wa tẹni tí ọ̀dà kábàámà kama ba tẹni tí ọ̀dà máa jẹ ma iná ló ti yẹ kama máa gbà àwọn olùmọ́ni oyè èèyàn kan kò sí bó ti ṣe lè tó tí ò ní ní ayẹ nínú bàbá wa fi ọ̀rọ̀ wa wẹ́lọ̀ lẹ́nu àwọn èèyàn tá a lẹ́nu wa ní mara tí yẹn padà wá já sí ní ọ̀dà. wọn ló sì dáájú ìmàrìyàn kan lọ kó ti pé ìmàrìyàn kan tó tó náà ó ríran ó sì dọ́gba nítorí wípé tí ìmàrìyàn kan tó bá fìdí rẹmi tó bá já sí pàbó tí ìmàrìyàn kan tó bá fìdí tó bá já sí pàbó á rí i pé èèyàn kan náà ni ọ̀dà kábàámà tí kan tó bá fìdí tó bá já sí pàbó. èèyàn kan náà ni ọ̀dà kábàámà òní ọmọ funfun yàrá òní ó sì funfun ní gbangba ṣùgbọ́n téèyàn púpọ̀ bá dání ní mara ìpè àbí wọ́n ní má ṣe ọgbàdà wá já sí ìmàràn tí ọ̀dà léyìí tó ti ṣe pé wọn tí ọ tí ọmọ ọbọ tí ọmọ ọbọ nípa tí ìmàràn yìí padà fẹ́ni tó ní làákàyè kó fi ọpọlọ àwọn ọ̀mọ̀ye kó fi kọ́ ọpọlọ tiẹ̀ ọ gbọdọ dá pé èmi náà ní ọpọlọ kọ ọ máa dá tukọ̀ rẹ nítorí pé ọba padà já sábà máa ọ̀ọ́dà sunkún nítorí pé kan ó ṣe é ṣe kó fìdí rẹmi bẹ́ẹ̀ ni làákàyè kan ṣoṣo ó ṣe é ṣe kó torí ẹ ẹ rí i pé àìpé gbọ́ bẹ́ẹ̀yàn kan bá sì dáadáa mọ̀ràn ara rẹ ìnáà ni ó dàrú ẹrù àbámá rẹ̀ torí di eléyìí báyìí tó bá lè fi ìtọrọ kíkọlọ wọn bò ń tẹ̀sà èwo lọ dáa nínú tó ń bẹ́ gbégbé sẹ́ tó sì fi àwọn èèyàn tó fi ń bani fún o ẹ̀rù ń bani fún un ikú nítorí kó ṣeé ṣe kọ́kọ́ wá ara rẹ̀ fa burú fúnra ara rẹ̀ ó ṣeé ṣe kọ́kọ́ wá ara rẹ̀ fi gbọ̀gbọ̀ fàyídà wá bára rẹ̀ ní ìgbà tó kọ́ láti tẹ̀lé ìlànà anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì tó kọ́ wa pé ká gbàmàrà anábì tó kọ́ wa pé lọ́dọ̀ ọlọ́run pé kí ọlọ́run ọba ọba wa tẹ̀sà ó wà nínú ẹgbà wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Jabir bin Abdillah radiyallahu anhuma qala. كان النبي صلى الله عليه وآله وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كالسورة من القرآن يقول إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم يقول اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال في عاجل أمري وآجله فأقدره لي وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال في عاجل أمري وآجله فأصرفه عني وأصرفني عنه وأقدر لي الخير حيث كان ثم رضني به ويسمي حاجته رواه الإمام البخاري جابر بن عبد الله ọlọ́run ọba kóyá ló sọ̀rọ̀ àti bàbá rẹ̀ ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn náà kọ́ alẹ́ kọ́ láti tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́ba ní tẹ̀sà lórí gbogbo ń tá a bá bẹ́ẹ̀ ṣe gẹ́gẹ́ bí títí máa kọ́ wa ní súra kan nínú alukur'an tánàbí wọn máa kọ́ wa laka tuka wọn máa kà fún wa lákàtúnkà káwọn ọ̀rẹ́ bá kálí bá máa kálí látẹnu anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ma kọ́ wa ní ká máa tọrọ n'i ọlọ́run pé kọ́ bá ní tẹ̀sà lórí gbogbo àwọn ìpínlẹ̀ tá a gbé anabi máa ń sọ fún wa báyìí pé ní ìgbà tí ẹnìkan nínú yín kan kó lọ àlá kí ìrun rákà méjì tó yàtọ̀ sí ìrun tọ́jà rákà méjì péré yàtọ̀ sí sọ̀láàtì tọ́lọ̀ ń ṣe lọ́rùn yẹn eléyìí ọ̀dà dúró gedegbe ni kọ́mọ wa sọ báyìí pé allahumma ìrẹ ọlọ́run ọba mi inni asàkìrúkà èmi ń tọrọ lọ́dọ̀ rẹ o pé kó o bá mi tẹ̀sà bi'ilmika pẹ̀lú ìmọ̀ rẹ wa asàkọ̀dérùkà mo sì ń tọrọ agbára mo ń tọrọ ìkápá lọ́dọ̀ rẹ bi qudratika pẹ̀lú ìkápá rẹ wa as'aluka min fadlika al nínú àdúrà rẹ tó tóbi fẹ́yìn nàkàtà kọ́dẹ́rù wọlé akọ́dẹ́rù torí pé wọn ló lágbára èmi ò lágbára wọ́n tẹ́ àìlẹ̀ mu wọlé àìlẹ̀ owó ló mà èmi kò mà wọ́n á ń tẹ àìlẹ̀ mu wíyó náà sì ni ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي ولو توبا ما يكفي ريباي أولي نرجع سفمي في ديني نيارمي wà ma'ashi inú gbèsè ayé mi wà aqibati amri àti nínú àtúbọ̀tán ọ̀rọ̀ mi fa aqdiru huli wọlọ́wọ́ bá pàkọ́ọ̀lẹ̀ rẹ̀ yọ sẹ̀lẹ̀ yọ sẹ̀ fún mi. wa in kunta ta'lam tó o bá sì mà anna hadha al-amra sharrun li ike ọ̀rọ̀ yìí aburú náà dá sí fún mi o fi dini lọ́rùn mi wa ma'ashi àti nínú gbèsè ayé mi wà aqibati amri àti nínú àtúbọ̀tán ọ̀rọ̀ mi fa asrifu anhu ọlọ́run sẹ́rí rẹ kúrò lọ́dọ̀ mi wà á fúrẹ́ mi àn sẹ́rí èmi náà kúrò lọ́dọ̀ rẹ wà á kúndùrú lé ẹlẹ́kọ́ hayiku ká wà á bá mi pàpọ́ lè tó lóore níbikíbi tó rè bá wà tó mọ̀rọ́ gbé níbi kọ́ wá yọ mi nínú pẹ̀lú ẹ̀ ibi anabi ni wà wá sọ̀ntọ̀ nfẹ̀ gbàtọ́ bá ba débi àdúrà yìí kò báyìí lọ bó ti ṣe máa ń ṣe ní ìyàrá ti ṣe lórí tó fẹ́ dáwọ́lé àbí lórí ìgbésẹ̀ tó fẹ́ gbé àbí lórí nǹkan kan tó wọ́n fi lọ àbí lórí nǹkan kan tó wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ tó ṣe ni àbíkọ́ ọmọ ṣe wà ṣe eléyìí nǹkan yẹn kéré àbó nílá nǹkan yẹn ó bàbàrà àbí òfin ẹ̀ bàbàrà ó pàtàkì àbí ó pàtàkì jawaabi rẹ lọ́nà bí sọlọ́lá àdìsẹ́lẹ̀ máa kọ́ àwọn pé gbogbo dábàá ti fẹ́ ṣe láyé gbogbo dábàá ti fẹ́ dáwọ́lé ká máa ṣe bẹ́ẹ̀ ó kéré bó ti ṣe kéré yìí báyìí téèyàn bá fẹ́ ha sórí kò lè gba àsìkò púpọ̀ lọ́dọ̀ èèyàn téèyàn ó fi ha sórí téèyàn ó sì fi máa ṣe láti túnṣe kódà téèyàn ọba lè ha sórí ìlò lè eléyìí tó ti wà lákọọ́lẹ̀ nínú rẹ̀ mú lọ́wọ́ kọ́ máa ká lẹ́yìn ìgbà tó bá ti kíra káà méjì yìí tán mú lọ́wọ́ kọ́ máa ké kọ́ máa wí bá nàbì sallallahu alaihi wasallam ti fi kọ́ wa nígbà tó bá ti fi dé parí sọ̀ǹtàn fẹ́ yóò darí ẹ lọ sí di kó ti sí ọ ọlọ́wọ́n bá wa yóò sẹ́rí rẹ kúrò ní ọ̀dọ̀ rẹ yóò sì gbóni ọ. eléyìí wà lákọọ́lẹ̀ wà nínú tíra wa tá a túmọ̀ sí ilé yorùbá Hisnul Muslim wà á bá pàdé nínú eléyìí yẹ kí mùsùlùmí ọmọ tuntun yéé ṣe lọ gbogbo ibi tó ń lọ yẹn ọba mu ó ní àwọn afá náà ni ọ̀dọ̀ àwọn afá ni afá o babaláwo ni yẹn babaláwo ni yẹn gbogbo oníyàwó babaláwo ni nítorí ó pera rẹ̀ tẹ́lẹ̀ náà èké kan kì í pera rẹ̀ lórúkọ bó ti àwọn àti èrè ìpera wọn láti gbogbo oníyàwó kan ìpera rẹ̀ lóníyàwó atáyé ti wọn máa pera wọn orúkọ tó wá níwájú lókè tí ọba ti ó ti fún ẹ ní tó fi máa wá òtítù fún ọ̀rọ̀ rẹ má ṣe fi eléyìí sílẹ̀ wá lọ gba pàǹdà ẹnìkan tí ọlọ́run bá bá fún ní wúrà tó wá da wúrà yìí nù tó fi lọ́ọ́ gba pàǹdà wàláhì kò sẹ́ni kankan bí e bá sórí ara rẹ̀ ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere onímọ̀n ọ̀ọ́tì arba'in lam yumna' arba'in ẹnìkan tí ọlọ́run bá bá fún ní nǹkan mẹ́rin kò ní pàdánù nǹkan mẹ́rin man ọ̀ọ́tì ṣukur lam yumna' al-mazid gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run ọba bá ti ràn lọ́wọ́ láti lè dúpẹ́ fọ́lọ́run ọlọ́run ọba wa kò ní sáláì fún lálẹ́ fún òre gbogbo ẹni tọ́lọ́run bá ràn lọ́wọ́ láti dúpẹ́ òre kò ní sáláì rálẹ̀ fún òre wọ́n mẹ́rin tọ́ra fi yẹ tẹ́wọ́bà lẹ́mìíyàn náà ń gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run ọba bá fún láti túbá tónítọ̀ ń lọ́sọ́dọ̀ ọlọ́run lẹ́mìíyàn nàìl khiyara ẹnikẹ́ni tó lọ́wọ́ bá ti ràn lọ́wọ́ láti lè sọ bọ́lọ̀ ń pé bá mi tẹ̀sà èyí tó lóore jù fún mi kò ní pàdánù bọ́lọ̀ wọn bá tẹ̀sà èyí tó lóore náà. wa man u'tiya al-mashurata lam yumna' as-sawab bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba wa tọ́ba fi lè ràn lọ́wọ́ láti lè gba ìmọ̀ràn onítọ̀hún kò ní pàdánù àti ṣètò ṣèdéédéé alimami al-Ghazali ńlọgbìn eléyìí jáde lọ́gbà wa látọ̀dọ̀ ọ̀kan nínú àwọn aṣáájú nínú tírà rẹ̀ Ihya Ulumuddin akọ́kan nínú àwọn aṣáájú rere wọn ni ma khaba man istakhara wala nadima man istashara kẹ́bi imaamu al-Mawardi ó ti sẹ́gbẹ́ ti jáde nínú tírà rẹ̀ Adabu ad-Dunya wad-Din wọn ni ma khaba man istakhara ẹnikẹ́ni tó bá fi lè tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́ eléyìí tó lóore jù nínú tó fẹ́ dá wọlé wọn ló ní sí ọ̀rọ̀ rẹ̀ onífìdí rẹ̀ mi láéláé. wàlẹ́ nẹ́ẹ̀dì màmá ní sẹ̀ṣọ́rọ̀ ẹnikẹ́ni tó bá sì ti lè gbá ìmọ̀ràn onítọ̀hún ò ní kábàámà. sọ eléyìí túmọ̀ sí wípé kò sí bó ti ti lè gbá tó kò sí bọ́pọ̀lọ́ rẹ̀ ti ti lè jìnnà tó tó wà nìkan dáadáa tó ti dákọ́ tọ́ọ̀dá jẹ́ àfikọ́ ọ̀dá kábàámà rẹ̀. àmọ́ lẹnu àwọn èèyàn wàá rí i pé àti ọgbọ́n tí mo ní mo gbọ́n àti òye tí mo ní mo ní àti ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ fẹ́ lómi. bẹ́ẹ̀ torí làákà ìwọ̀ dọ́gba jọra wọn nígbà tí èèyàn bá ti ṣe ìgbéraga kọ́ jọra rẹ̀ lójú kọ́ pé kò sí róun kó ti gbà pé ọlọ́run bá nìkan ni kò sí yóò sì dá kábàámà rẹ̀ ọlọ́run bá láti máa sẹ́ni tí onídjá kábàámà láyé àtọ̀kéyàmà kó lè mi pẹ̀lú yín lọ́wọ́ kó fi wá sí àlùjánnà ní ọ̀la ọjọ́ gbẹ̀dẹ̀ àtọ̀kéyàmà ọjọ́ tí owó tàbí ọmọ tí ò ní sẹ́ni kankan láǹfààní àyàfẹ́ni tó bá gbé ọkàn tó má pàdé ọlọ́run ọba wa أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقواه وصيته للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله tó o bá ṣe ìbéèrè nígbà lè sọ̀kọ́rọ̀ eléyìí ti ẹwí báyìí ǹjẹ́ ọwọ́ atọ́ ike ká ṣe níjàmá àbí ike gbogbo oníkálukú wa iná ló ní bùkátà kan ṣoṣo síwájú ọlọ́run gẹ́gẹ́ bí ìjàmá ǹjẹ́ àwa lè ṣe sọ̀kọ́rọ̀ kí lè máa mọ̀ síwájú ó ti sọ̀ láti lè sọ̀kọ́rọ̀ nígbà tá a bá wá parí rẹ̀ kí ìmáàmù kọ́ àti àdúrà yìí lórúkọ gbogbo wa pátá kí wá wí bùkátà wa ní ìparí rẹ̀ àbí kò wá tọ́ ká ṣe rárá o kò bá sunnah Nabi sallallahu alaihi wa sallam mu igi kọ́ àtọ̀ salatul istikhara ní tá a máa ṣe ní jàmá nítorí pàtó bá ti joyè lọ́mọ bíi tí bàtà ti ń tàn lẹ́sẹ̀ bùkátà tèmi ọjọ́ tiẹ̀ kẹ́bí tiẹ̀ náà ti ṣe jọ tèmi tonítọ̀ náà ọjọ́ tàwa méjèèjì oníkálukú ló ń gbé tiẹ̀ ká ẹni tó bá ní bùkátà kan níwájú ọlọ́run ọba wa láti tẹ̀lé tọ́lọ́run tó sì kọ̀ láti tẹ̀lé tà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dọ́fin ìgbà tí wọ́n ti jẹ́ mùsùlùmí tó ti dọ́mọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ló ń bọ̀ ọlẹ́rù gan láti sàdúà kí ló ń bọ̀ ọlẹ́rù láti kíkọ ọlọ́run ọba wa ọlọ́run ọba tó ní ud'uni astajib ẹ máa pè mí máa dá yín lóhùn tó gba gbogbo oyè nípa orí ibú lèmáàmù àwọn lèmáàmù nínú náà jahannam ìbílẹ̀ ètò rajim ṣèkọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé onáàmà kúkú bẹ́lọ̀ lẹ́yìn ìgbà tó sórí ibú ńlá yìí ọlọ́run bá ti gbàdúrà rẹ̀ orí ibú tiẹ̀ ọmọ ni ó ti dẹ́lẹ́gbẹ̀ẹ́ tọ̀ bá nínú àwọn olórí torí ẹ̀ kí wọ́n á ní tó fi

ọlọ́wọ́ bọ̀ ṣẹ̀ṣà sọ̀mọ pé lọ́pọ̀lọpọ̀ gbà ìyẹn wa láti wá bá yín kó fẹ́ fẹ́ ọmọ yín ẹ máa lọ lé oníyẹn wò ìyá ti gba wò bàbá òsì máa ti ìyá ń ṣe ti babaláwo wọn kàn gbé à ọmọ tó fẹ́ fẹ́ yẹn kò ní dá o torí pé àárín wọn kò ní dá márán wọn bá jà ya táwa ìyá bilisi ìyá fitinasi ọgbẹ́sìn yìí kò nídìí ká ẹ lọ lé oyún àwò èyí tó ọ̀nà àṣẹ ló yìí kọ́ kọ́ nípa rẹ̀ lókun ètò ọmọ àti ló ti gbọ́ yìí kọ́ tẹ̀lẹ́yìn nǹkan orí ibú ètò ètò ti pẹ́ ti fi da ọ̀pọ̀lọpọ̀ lérú ẹ ti fi da ọ̀pọ̀lọpọ̀ àárín olólùfẹ́ ara wọn ẹ ti fi dàrú ẹ ti sọ wọ́n dọ̀tá ara wọn èsè yẹn ń wò lọ́kàn èsè yẹn ń wò lọ́kàn ètò kan náà ni alìsèkàrà tó bá ti fẹ́ sèkàrà ọlọ́run bó fètò lóore jùlọ fún yín bóyá kárakùnrin yẹn fẹ́ máa yín lólóore ni ọlọ́run torí de eléyìí báyìí eléyìí ni tọ́ yẹ ká máa ṣe ẹ sì máa pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíín náà wà tó ṣe pé báyà nǹkan dáadáa ni wọ́n gbé wá bá lọ sí yọ lọ gbé ẹran kí wọ́n ṣe àbí kí wọ́n máa ṣe tó kí wọ́n fẹ́ kó lórí bó tún fún ẹ kó sórí lọ torí ẹ̀ nígbà tó bá bàjẹ́ tán báwa ni kó láti tẹ sórí rẹ nígbà tá a bá kọ láti tẹ̀lé sànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi hàn wa ọlọ́ọ̀bì kan ní kò mú wa wọn ní kò dà níyàn sí àníyàn sí ni wọ́n ń dà tí wọ́n máa dà níyàn lè fa wọn ní kò mú wa ẹ̀rọ wa kò mú wa dà níyàn sí dàníyà ti kini sọláàtì lọfẹ ṣe ni àbáwẹ lọfẹ gbà àbí zakati lọfẹ yọ àbí àti lọfẹ ṣe dàníyà ti kini wọn ti sàníyàn lè fa ọwọ adani àti àwọn àmàbí ọlẹ́rìí pé ẹ àwọn dání àti dání lẹ́jọ́ ń gbélé náà rí àgbàlagbà wà bẹ́ẹ̀ àbáwọn ọmọdé náà gbogbo wọn ìyá kan ti ẹ̀wà ìyá kan iná wọn lọ gbogbo torí wọn náà ló wọn ọ torí di eléyìí ẹ ká lọ wa àwọn irú àtẹ́gbà yẹn wò sílẹ̀ ni wọ́n ṣe wọ́n páyà àjọṣe ọlọ́run bó tu àṣírí wọn níwájú gbogbo èèyàn ní ọ̀la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ní gbangba àlùkìyàmà. wọ́n páyà ọjọ́ yìí ọjọ́ ńlá wọ́n páyà ọjọ́ yìí ọjọ́ tó bani lẹ́rù wọ́n páyà ọjọ́ yìí ọjọ́ oríire àtòrí ikú ọjọ́ táwọn olórí lọ́wọ́ àlùjáde ọjọ́ táwọn olórí ikú ọ̀wọ̀ náà torí ilé eléyìí kájáwọ́ ní ti ti ọ̀dà ká má ti àwọn ẹrú ọlọ́run ọba lọ́nà torí pé náà fẹ́ jẹ́ tó wá béèrè wípé èèyàn wà lè bá yẹn nígbà ká lọlé lọ bẹ́ẹ̀ nìkan gbé dákun bá mi lórí ti ń wájú wa rárá o kọ́bọ̀ ṣe istikhara báwo. tó o máa lọ bá yẹn pé kọ́bọ̀ jẹun torí bí ń pọ́ kọ́bọ̀ jẹun. ẹnìkan ibẹ̀ nìkan jẹun wọn náà ní kọ́ dá rẹ sí máa ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run pé paríparí rẹ̀ tiẹ̀ ni pé má kó tiẹ̀ má gbọ́ lárúbáwá kó sì má ma lárúbáwá kà gẹ́gẹ́ bí o ti túmọ̀ àdúrà fún yín yorùbá ọlọ́run ọbọ̀ tún ṣe fọ̀ kí ni tó tún á sẹ́kù kí ni tó tún sẹ́kù yóò fi wá di pé anabi sallallahu alaihi wasallam ó sì kọ́ wa pé kò sí salatul istikhara kò sì fẹ́ lọ́wọ́ bàbá ti ṣe wíyì báyìí ni anabi sọ kó rí kankan lójú àlà àbí wọ́n bọ̀ tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ nínú àwọn àǹfààní eléyìí tó wà fún ṣíṣe istikhara òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe istikhara lórí gbogbo gbèsè tó bá fẹ́ gbé ní gbèsè ayé eléyìí yóò máa fi hàn wá fífi ọkàn rẹ̀ ọ̀rọ̀ mọ́lọ̀ ni kọ̀rọ̀ mọ́ nǹkan mi. torí pé ẹni tó bá tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́kọ́ ń ṣẹ̀ṣà ó túmọ̀ sí pé ìmánì bẹ pẹ̀lú nísìn ní ìmánì tó kó kan púpọ̀. bákan náà istikhara àmì gbẹ̀yàn ní ìgbàgbọ́ sí àkọọ́lẹ̀ àìní ìgbàgbọ́ sákọọ́lẹ̀ ìní gbé wọn lọ sílé oníyàwó oní gbé wọn lọ sílé alágbègbà ẹ̀rí pé kí wọ́n máa sọ fún wọn pé aburú bẹ́ẹ̀ fi kíní kan tẹ́ wọn lè bá yí padà kí wọ́n yí padà ẹsẹ̀ mọ́tò tí wọ́n ṣe wípé ta ló lè yí rẹ̀ ní òun gan tó lọ bá yẹn ọyọkọ kọkọ yí tara rẹ̀ padà nítorí pé inú ìyà ló wà babaláwo tó lọ bá yẹn inú ìyà ló wà nítorí pé ó náà yẹ kó máa kọ̀ǹtúrò owó ọ̀yẹ kó lọ yí tara rẹ̀ padà ní kó lọ tẹ̀ ní bàálù wo kó wá rí kó tún bá di pàtí má tó òrí tara rẹ̀ yí padà báwo ló tó wá rí kó yí tiẹ̀ padà bákan náà nínú àǹfààní tó tún wà ń bẹ́ẹ̀ òun kí gbogbo ẹni tó bá ń ṣe istikhara ó rí rí ọ̀jẹ̀ tí wọ́n láyé àti lọ́rùn torí pé mo fa ọ̀rọ̀ mi lọ́lọ́run ọba lọ́wọ́ ọlọ́run bá mi tẹ̀sẹ̀ tó lórí subhanallah oríire ọ̀jẹ̀ tó nítọ̀ láyé àti lọ́run. kódà bí ẹni tó lọ gbọ́rọ̀ rẹ̀ fún babaláwo kódà bí ẹni tó lọ gbọ́rọ̀ rẹ̀ fún mi ló ń lò tẹ̀sùbá ló ń lò àtẹ́lẹwọ́ ló ń lò ìràwọ̀ ló ń wò àtiwọ́ àtàwọn ìràwọ̀ kẹjọ pààyàn rọ́jà náà pààyàn àbíkú mi ọjọ́ pé yín lọ àmì tó bá pa ọ̀rọ̀ rẹ̀ lọ́nà ọba lọ́wọ́ olùyọ jẹ̀tẹ̀ láyé bí yóò tu jẹ̀tẹ̀ tó bá di lọ́la kéya. bákan náà al-istikhara a máa jẹ́ kí àgbẹ̀kẹ̀lé sí yàn ní nínú ọlọ́run ọba kúkú lágbára sí i pé mo ti pa ọ̀rọ̀ mi lọ́nà ọba lọ́wọ́ ọlọ́run ọba ò sì ní dójú tì mí bẹ́ẹ̀ ẹnì kagi bọ́lá ọba dúró kọ́lá ọba ò dójú tì wọ́n mẹ́mi yẹn tó wọ́n kẹ́lá alọ́ọ̀dì fọwọ́ hasbọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fi bọ́lá ọba dúró dọ́gbẹ́kẹ̀lé ọlọ́run ọba ti bẹ́ẹ̀ni nínú àǹfààní tó fún wa ń bẹ òun náà ni ziyadu tó sáwà àlékún ládàá gbogbo ẹni tó bá ń ṣe sèkà tí ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́ bó ń sẹta yóò máa ní àlékún ládàá lọ́dọ̀ Ọlọ́run táwa lẹni náà tí ọba àlékún ládàá kò sí oníkálukú wa ló ń fa àlékún ládàá torí ẹ kálíba àlálẹkùn ládàá istikhara ni ẹjẹ gbára lé bákan náà ẹnikẹ́ni tó bá ń ṣe istikhara yọ jẹ́ ọ̀kan nínú ẹni tó ṣe gbé ń sàgbéga ọlọ́run agbègbè tá a bá ti parí istikhara súnà nàbì sallallahu alaihi wasallam fi hàn wá pé ká máa fẹ̀yìn fọlọ̀ ká máa fọpẹ́ fún kátó wá sàtà láti fún anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam kátó wá ti àdúrà istikhara gàgà fúnra rẹ̀ eléyìí tó ti àyè kàtílẹ̀ fún yẹn láti ti àgbéga ọlọ́run ọba wa tó dá wa bákan náà ẹni tó bá ń ṣe istikhara onítọ̀hún sallallahu alayhi wa alihi wa sallam ẹ wá dì mú o bí yẹn bá ti ń tẹ̀lé tọ́ lọ́wọ́n bá ti bí bá ti ń tẹ̀lé tán níbi Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọmọ fi tọ́ takò sílẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ fi tọ́ yapa ti sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ tó dàrú nínú gbèsè ayé rẹ ètò rẹ tó ti ségesège nínú gbèsè ayé rẹ kò sàdédé rí bẹ́ẹ̀ àfi nígbà tó sọ ọpọlọ rẹ di ẹsìn tó ń gùn bàtọ́ sọ òye rẹ di ràkúnmí tó ń fi rìn tó o ibi ẹlòmíì ò sí tọ́gbọ́n bí rẹ ambọ̀sibọ́sí kò lè bọ̀ ọ̀dá márùn ẹlòmíì ò sí tọ́dà bí rẹ ambọ̀sibọ́sí kò lè sọ fún ọ pé yọ ọ̀dà bí ilẹ̀ ilé ìlọ́dà máa ṣe lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí láyé yìí ẹlòmíì ò sì sàdédé rí bẹ́ẹ̀ bí ìbá ti pé nítorí kọ́ bá lówó ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lówó wọ́n máa wò fáwọn tayọ fáwọn ṣẹ̀ṣẹ̀ ha ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lówó yóò máa kó ń tayọ kó wọn gbà màmá lẹ́nu ẹnìkan iná làbá máa ṣe máa ń gbèsè ayé wọn. ọ̀pọ̀lọpọ̀ olówó ló ń ṣòfò mílíọ̀nù tí òsì nílé sọ fẹ́ẹ́ nìkẹ́kẹ́ torí ta bá sọ ta lọ́ọ́ bá tẹ̀bí wọn náà lọ gbọ́n tọ́ lọ́ọ́ màtá bẹ́ẹ̀ náà àwọn tó bá wà ń kó láwùjọ ẹni tí ìjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ bí olórí orílẹ̀-èdè ó lè máa wo pé màrán ta ni òun gbọ́ nígbà tó lọ sí pé bóyá ya tí ń bẹ lẹ́nu rẹ̀ òun náà ló ti jẹ́ kéte orílẹ̀-èdè ó tó àmọ́ wá wò wọ́n pé àwọn tá ni àwọn arìndọ̀tí àwọn akúṣẹ̀ àwọn kíni látàmọ̀ràn lẹ́nu tá nínú wọn ẹ dákun ẹ kó wọn dàtí kó yọ wá máa lo ọpọlọ rẹ̀ ọpọlọ rẹ̀ nìkan tí ń yóò fi di da ọ̀rọ̀ orílẹ̀-èdè nù ọ̀rọ̀ orílẹ̀-èdè náà lẹ́rìí Nàìjíríà yóò tó wọn wá apply oríṣiríṣi method lójoojúmọ́ báyìí láti àníṣe báyìí báyìí láti àníṣe báyìí kódà lódodo ẹ̀rí pọ́ọ̀rọ̀ orílẹ̀-èdè kan ó sún àwọn ẹni tí ń ṣàkóso ní. nígbà tí èèyàn bá sọ fóun ní gbàmà bí gbogbo nǹkan ti máa dàrú tí èèyàn bá jẹ́ olùtọ́jú aláàárẹ̀ medical doctor lọ́pọ̀lọpọ̀ ìgbà míì wọn kì í gbàmàrà àwọn náà máa ń jọra wọn lójú pípọ̀ wọn máa wọ́n lè ti kọ́kọ́ lu àìmọye oríṣiríṣi abẹ́rẹ́ kan náà lórí aláàárẹ̀ yẹn tó yẹ kí abẹ́rẹ́ yọ kan ó lè jẹ́ one thousand five hundred naira wọ́n ní kẹ́ ẹ máa lọ ra wa kẹ́ ẹ máa lọ ra wa ẹ̀yin ó sì rí pé ara aláàárẹ̀ yẹn kò yí padà sí dáadáa wọ́n máa kọ́kọ́ sáà sùúrù fáwọn àwọn ọmọ tẹ́ àwọn ẹnì kò lè kọ́ àwọn tẹ́ àwọn gbogbo kò lè kọ́ ẹ̀ sẹ́yìn ṣùgbọ́n ó dáwà yọ jáde yìí á máa tàkórè láti mú ni ẹ wá lè ti ná sí ọgbọ̀n ẹgbẹ̀rún náírà lórí aláàárẹ̀ yẹn lórí lórí ìdánwò tó ń lò ń ṣe lọ́dà dánwò máa yín lọ́wọ́ lọ́dà dánwò náà náà lọ́wọ́ yìí báyìí aláàárẹ̀ ò yí padà lọ́ba ok màá tún dá mẹ́tọ́ọ̀dù mi wò a'udhu billah. nígbà tó ṣe é pé ẹlòmíín bẹ ní ọsibítù yìí bí rẹ kọsẹ kan náà kò yẹ kó ẹni gbé wá di pé wèrè rẹ ọmọ tọba ẹkọ gbá mọ̀nà tẹ́lẹ̀ ńkọ gbogbo ẹ̀ bá ti rí bẹẹ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn mọ̀kàwé mọ̀kàwé mọ̀mọ̀wé mọ̀mọ̀wé lápò ó lé wọn ó nìkan gbogbo ará yòókù wọn ọ̀mọ̀wé ó ti wá kó nìkan ló ń gbogbo èèyàn yòókù ọ̀gbọ́n torí pé sọ bá ti ẹni tí dùn wọn ò bá sọ báyẹn òyìnbó báyẹn bí nítorí kò ti màwé ìdínú sábà máa ṣe máa ń pọ̀ nínú gbèsè ayé wọn bàbá máa ń máa pọ̀ nínú gbèsè ayé wọn tó ló ti gbé àwọn gbèsè òfò àwọn gbèsè orí ibú ló ti gbé lọ́pọ̀lọpọ̀ nígbà tí òfin tẹnìkan dé òfin ẹnìkan pé kaka kò ní gbàmọ̀ràn lẹ́nu wọn tó bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé wọ́n ń pè sípò kan tó bá lójijì ipò yìí bá lójijì ọ̀rẹ́ kan rẹ̀ tẹ́lẹ̀ so torí pé ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé kọ́ wà lérò ẹ̀yìn lọ yẹ jù àmẹ́yìn ò ní mà àmọ́ tó bá tẹ̀sí pé sípò kan lójijì ẹni pé ó sì wà wù nígbà tó bá dínkù yẹn lójijì yọ abẹ́rẹ́ sí ní tẹ́lẹ̀ gàọ́gàọ́ wípé kò sírú ohun kò ní gbàmọ̀ràn lẹ́nu ẹnìkan yọ wà máa ṣe bí kíkà tó bẹ́ẹ̀ dágbòsè kò sì lè ṣèṣe kíkà kì í dágbòsè torí ẹni wọn ti sọ pé ìdá anta akramtal karima malaktahu wa in anta akramtal la'ima tamarrada. tẹ́ ẹ bá ti àpọ́nlé ẹni àpọ́nlé yóò dẹrù fún yín tẹ́ ẹ bá fi ti àpọ́nlé ẹni àbùkù ìgbà náà ni ó gbé mu sókè wípé ókè wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ yìí mí nu wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́tọ́ mi nu ajẹ́ pé kálukú ọ̀wà gbà. tó eléyìí ó túmọ̀ sí wípé tí èdè kéèyàn ó gbà nítorí kó lójijì. wọ́n ń jà sí oyè ẹnìkan wá wà àgbẹ̀lú ń ṣe kódà kò sí ẹ̀rọ lórí pé òun lè jọba ṣùgbọ́n ọmọ ọba náà ni àwọn tó lówó wà tó wa, lóyìn bó wà tó wà kìíní wà nígbà wọn wà tó ti là wọn bá ẹ bàbá nìkan jẹ wọn bá lọ bàbá wa a èmi nìkan ìwọ náà lọ jẹ ẹbí ọmọ yẹn ìwọ náà a ti jókòó lórí àléfà ọkọ lóru kó wọn máa fi rolẹ̀ tó mú èkó òun náà bá ti tí wọn gbẹrù kẹrẹ lé lọ́wọ́ wọn gba dé lé lórí lọba ni tọ ẹ tẹẹsì kó ń jọba ẹ ti dọba bàbá tẹẹsì kó ń jọba ẹ ti dọba bàbá ṣé ọba ba lórí gbogbo nǹkan àbí báwo ń lu tiyín wọn lẹ́yìn lẹ ba lórí gbogbo nǹkan ní tọba jẹ bẹ́ẹ̀ mọ pa láṣẹ wípé láti òní lọ ẹnì kan ò tún gbọ́dọ̀ jẹun mọ kò gbọ́dọ̀ mú mi má. pèsè ah! bẹ́ẹ̀ sọ pé mo lè pa gbogbo àṣẹ à bàbá bíi ti ká má jẹun ká má mú nǹkan ọ̀dà ẹni tó bá rí ọba fi lọ́ba pa dábàá bẹ̀rẹ̀ sí pa àwọn ẹrú ọlọ́run pé wọ́n ń jẹun dábàá bẹ̀rẹ̀ sí pa wọn pé wọ́n mú mi torí pé oyè yìí wọ́n pa lójijì wọ́n ń gbé kirikirikirikiri kò ní gbàmọ̀ràn lẹ́nu ẹnìkan gbogbo àwọn abánidámọ̀ràn náà kọ́ lé dànù tẹ́lẹ̀ yọ fihàn wa nínú àwọn nǹkan tí máa fà tíyàn máa fi fà kékọ́rí tí máa fi wúra rẹ̀ nu tí máa fi jọra rẹ̀ lójú ọ̀dà máa kankan gbogbo ẹni tí ọba ti gbogbo ẹnìkan bẹ yóò máa dá sí àtìsẹ́ ni yóò sì máa dá gbèsè orí ibú ni tí wàá padà máa jẹ́ni tí wàá máa dá kábàámà. káwùjọ wo lè bá dá kọ́ọ̀dẹ̀ wo lè bá súnmọ́ kílò wa ó lè bá dùn pé gbogbo oníkálukú wa ipò yóò tó ọba bára rẹ láyé mẹ́jẹni tí wọ́n gbẹ̀yìn níbi àgbàmọ̀ràn máa gba ìmọ̀ràn máa gba ìmọ̀ràn tí máa fojú sun ta lọ́gbàmọ̀ràn lọ́dọ̀ ẹ̀. ọ̀nbẹ nínú àwọn èèyàn lórúkọ pàǹbánidámọ̀ràn tí wọ́n máa ń ní ó sì ń bẹ nínú tí ń kí gidi irú wọn ni lọ ẹni tí ó fọ mọ̀ràn tó dáa tí ò ní rẹ tí ò sì fẹ́ kí tòun náà bàjẹ́ bákan náà má gbẹ̀yìn níbi àmàṣe ìsìkọ́ yóò mú kó rí wa yóò sì mú ká burúkú dínkù nínú ayé wa wọn náà máa fún yàn ní márùn ike máa fi ọ̀rọ̀ rẹ wẹ́lọ̀ fi wẹ́lọ̀ lọ sọ́dọ̀ àwọn aláwo má fi wẹ́lọ̀ lọ sọ́dọ̀ àwọn adífá má gbé lọ sọ́dọ̀ àwọn alágbègbà má lọ sọ́dọ̀ àwọn alufa wọ́n ẹni ọlọ́run tọ́jà pé ọ̀ ọ papọ̀ mọ́tàpà wọ́n ti pè nǹkan mi yàtọ̀ sí Allah mùsùlùmí ni wọ́n rẹ wẹ́lọ̀ lọ́dọ̀ rẹ ẹnikẹ́ni tó bá wá gbàmọ̀ràn rẹ jẹ́ kí ẹni ọ̀npẹ nínú àwọn èèyàn tó yẹ kí sọ máa gbé ọ̀rọ̀ lọ bá pàmò fẹ́ gbàmọ̀nà lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú gbọ́lọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n fi tàwé ìròyìn lọ́la gbogbo ara yìí ó lè ó lè máa jẹ́ lómi ìjẹni ọ̀rọ̀ tí wọ́n bá ti bá a sọ báyìí tí bá ti sọ fara yìí kò kọ́nà wa lọ níbi tá a lérò kọ́mọ sì dá wa dábò ká tà wa káwọn ará ti bẹ́ẹ̀ nínú tọ́lọ̀ ti pa wá láṣẹ tó sì tó sì tó sì fún lágbára pẹ̀lú fífún wa níròyìn bí àwọn nǹkan àtàwọn màláíkà náà ń ṣe wọn náà ní ká máa tàṣà láti fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam aṣíwájú wa ọ̀gá wa ẹni tọ́lọ̀ wọn bá ti rí wa àbíjánà léwọ̀ fún gbogbo èèyàn síwájú kánábì ò tó wọ bẹ́ẹ̀ kí wọn là ní máa tàṣà láti fún sí lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ òǹkà alára ti pa wá láti kí ká máa sàtà láti ìfún lọ́pọ̀lọpọ̀ ní òru àti ọ̀sán ọjọ́ júmọ̀ à. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيد أبناء إيمانك نواصينا بيك ماض فينا حكم عدل فينا قضاء نسألك كل اسم الأولى سميت بدينك أو أنزلته في كتابك أو علمته أحدا